dáadáa inshallah àbá níbẹ̀. wọ́n ní pé mss mssn wípé ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ní islam. tọ́pìkì ọjọ́ kan ìbéèrè àdúgbò wa ṣe ní sókè wọ́n ní mssn ẹgbẹ́ àwọn tí wọ́n bá nǹkan pè ní MSSN òun ni Muslim Student Society of Nigeria àwọn mùsùlùmí ọmọ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ àwọn mùsùlùmí akẹ́kọ̀ọ́ ọmọ ilẹ̀ Nàìjíríà rí tí ẹ bá wà ní ìjọba akẹ́kọ̀ọ́ tó yìí jẹ́ mùsùlùmí tọ́wá tọ́wá ní àwa ni akẹ́kọ̀ọ́ mùsùlùmí Nàìjíríà tá ń darí àfíàsì àwọn mùsùlùmí ní ọgbà kò tí ì sọdẹ lẹgbẹ tí ọba ti sáwọn kẹkẹ tá a fẹ́ sọ yìí bẹ àbí tí ọba ti sáwọn kẹkẹ àti kàtàdú yẹn níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ bóyá ni èsì ìdè nígbà yẹn tí ọba ti sí mbẹ. ṣùgbọ́n èmi èyí sọ máa kẹ́kọ̀ọ́ mo ti parí ilé ẹ̀kọ́ mo ti ń ṣiṣẹ́ èmi tó wá ń ṣe mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ẹlẹ́kùn tó túnẹ̀tì ni wọ́n náà ni. nǹkan wíkọ yẹn o kì í ṣe o kì í ṣe túnẹ̀tì mọ́ kò yá yìí bọ́sáwùjọ mùsùlùmí yòókù darapọ̀ máa wá tọ́ bá wá tí àwọn tó wá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí bá wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n náà bá wà ń bẹ báwọn ṣe wà nítòkó yìí sọ́mọ pé wọ́n wà nítòkó nítorí pé àlámà ni mùsùlùmí pawọ́pọ̀ ní kékeré kọ́ jẹ́ mẹ́sẹsẹ ẹgbẹ́ ìrọ̀dá máa ń kù kò sí nǹkan tó burú mẹ́ tí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ọgbà wọ́n ń ṣe nǹkan tó pa àwọn mùsùlùmí papọ̀ èmi náà gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́jọ́kọ̀ọ́ mẹ́ kékeré lábẹ́ ọ̀mbrẹ́là pé mo jọ́ ọmọ ẹgbẹ́ wọn kọ́ torí nǹkan ọmọ ẹgbẹ́ wọn mọ́ ẹ̀ẹ́ tí ọ̀nà tán ní kíkẹ́ student lecturer ní níbo ni mo lecturer ṣe ń muslim student lecturer jẹ́ muslim student àmọ́wá ń fọ́ra wa ní àwọn ẹ̀rí burúkú kan nígbà tá a wà mẹ́tọ́ lè mi tẹ́ owó yìí msn msn to the call ni mí kó tó ní bá wa kú mbẹ́ mo mọ tẹ́sán msn dáadáa ẹ̀tí ọ̀nà tán kódà lọ́sùn state nígbà yẹn ẹni tó bá ń tẹ́ msn tó bá lóun ọ̀ máa wá yìí gbogbo in tó ní ṣe pẹ̀lú ayéraki mss pátá ni mo mà tẹ̀gbẹ́dẹ́gbẹ̀gbẹ̀ ní ayéraki láti secondary school branches tóbi dé central branches àti transition branches tẹ̀rí àwọn central branch àti transition branch láàrin ara wọn wọ́n ń jà sí àgbà talento jura wọn lọ talento jura wọn lọ kódà wọ́n sara wọn ládàá lórí pé àmírù central branch ju àmírù campus lọ ara ti sẹ́lẹ̀ branch lọ ó ṣẹlẹ̀ lẹ́dẹ̀ ní federal polytechnic ẹ̀dẹ̀ tí wọ́n sára wọn sánara wọn tààrà lórí pé àmírù central branch ẹ̀ jẹ́ ó ń kílẹ̀ mú superiority lórí àmírù campus ẹ̀dẹ̀ federal polytechnic ẹ̀dẹ̀ àmírù campus yóò wọ́n jùlọ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó yẹ pé gbogbo àwọn elders mssn meetings ta ṣe lórí ẹ̀ ò níye lórí ayọ́rákì yẹn. ẹ̀dá kò tẹ́ ìsìláàmù náà nù wọ́n ń jà fún yẹn tẹ́fẹ́ ń jà fún ìbùrì àṣà táǹjúra wọn lọ táyé òjúra wọn lọ ayélujára yẹn jò ní nígbà táwọn akó mẹ́ta ìmọ̀ bá ti bá wọn yẹn jú ẹ̀ o ṣùgbọ́n wọn ẹ̀gbà fúnra wọn báwọn jura wọn lọ wọn padà nígbà ni jura area council yẹ yóò kó àwọn àwọn branches di mẹ́rin márùn sínú àwọn agbẹ́gẹ́rẹ́ kan ní area unit area unit yẹn ni oní state tó kó gbogbo state sínú ní ní ní Kwara area unit tiwọn lọ́sùn sìn wọ́n ní area unit tiwọn àwọn ní area council one gbogbo area council kan a ní area council one area council two ẹ̀jẹ̀ náà sábà ń sìn area unit. eré ayé nìkan gbogbo wọn ní irú tiwọn o àtúwá ní zone ani zonal level ani zone a àti zone zone a làwọn ará zone làwọn ará ẹ ẹ tí so láàrin zone a àti zone superiority náà fún superiority ìjà um, uh, ta ló jura wọn lọ ta ló jura àwa zombi tàfáwà la ju zon he lọ zon ìjẹ́rí ni ẹ̀ ń tò sọ tó tẹ́ máa ń sọ pé mssn gẹ́gẹ́ zombi ni zon he yẹ àwọn northern part yẹn mss wọn múnádókò kódà tí nǹkan bá dàrú máwọn zon he lọ́wọ́ àwa zombi lábà wọn yẹn jú ẹ̀ ẹ̀ tí ọ̀nà sáà so òun náà tó wá ní àlà ṣe rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkẹ́gbẹ́jọ ni ẹ̀ tí ọ̀nà sáà ìkó ẹgbẹ́jọ ni náà nínú ẹ̀ òun ni wípé wọ́n máa tún ṣe àwọn nǹkan kan kọ́ tako sẹ̀ríà a máa wá sọ fún wọn nínú àwọn nǹkan tẹ́mi gbógun jà wọ́n lé lórí kẹ́mi tó kú bẹ́ẹ̀ tẹ́yàn dẹ̀gbà òun ni ká máa kó lọ sí IDC Islamic Action Center ìmọ̀ kó àwọn obìnrin lọ sí IDC rèé ìkó obìnrin tí maharam jáde ní aburú lálá kódà obìnrin tó fẹ́ ti hajj tó kan nínú ni hajj okó kánú ẹ̀sìn nìyẹn o tí ọba ní ọkùnrin tí ó tẹ̀lé lọ sí hajj kò gbọdọ̀ lọ hadith wà ní sahihan ìkànnà àwọn sàhábà ní orúkọ rẹ̀ wà náà tí ó lọ sí ní jihad ìyàwó rẹ̀ wà bẹ́ẹ̀ lọ sí hajj ọwọ́ lọ́ba nẹ́bí olóhùn wà náà tí ó lọ sí jihad ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lọ sí hajj tí ní kò ń ṣe anábì nípa jihad sí pẹ̀lú ìyàwó rẹ̀ lọ sí hajj ẹ orí ti hajj lágbára tó alábìrin kò fi ẹ̀kọ́ tẹ̀lé àwọn ìlọ sí hajj àwọn mss ló kó àwọn obìnrin lóbìnrin sòdí wọ́n kó wọn lọ sí Lagos Ìbàdàn expressway wọ́n lọ kó wọn lọ sí IBC àwọn ti jẹun bí nìyẹn o àwọn jẹun yẹn tẹ̀sí Kwara lọ sí ilẹ̀ north bank jẹun jẹun lé níbo lẹ́yìn máa ń kó wọn lọ èmi ọ̀bá yín ṣe nígbà tó mi ti dé bí ilẹ̀ ọ̀bá wọn sọ mẹ́jẹsẹ̀ rí èmi ọmọ bíkẹ́ ń kó wọn lọ. ẹ tí ètò bá ti kàn mí tọ̀ mss nìdé wàláhì ẹgbẹ́ ni àwọn nǹkan jẹ́ pọ̀ dáadáa ẹ̀sìn ọ̀dọ́ sábà ń di tó fi yé wa pé ẹgbẹ́ ni wọ́n kò yẹ báyìí nìdí tó fi yé wa pé ẹgbẹ́ ni wọ́n. kódà àwọn ìmọ̀ràn wọn àwa wà ní àwọn tó fáìtì kámẹ́jà àmìíràn sẹ́gbẹ́ mẹ́ta ni máa ń jẹ àmì ìwà àmìíràn tẹ́lẹ̀ kó tó ní pẹ́ padà sí ìjà àmìíràn yẹn sí sí tap coordinator a ní kankan nínú ẹlẹ́sẹ̀ tán pè ní ṣúrọ́ ṣúrọ́ yẹn láti máa ń di sáàjì bọ́ àti ẹ̀sẹ̀ níwà nù ṣúrọ́ kọ́mítì ẹ̀sẹ̀ ọ̀nà náà máa ń tù tá a bá dẹnu ṣúrọ́ yẹn a máa sọ fún ẹgbẹ́ àwa yìí gẹ́gẹ́ tá a jẹ́ nípa ṣúrọ́ yìí àwa lẹ́mẹsẹsẹ sẹ́yìn tá a bá dé usra kíni program tá a máa ń ṣe yẹn usra la máa ń pè é mítì la máa ń pè tẹ́lẹ̀ àpàdà tí ń jẹ sí bíkọ́ sẹ́ra wà honestly speaking mssn lè jẹ wa asotiri èmi ò láì nílé ọ̀ráìdì ìtàn láyé sẹ́yìn òfin lọ. ẹ̀sìn ọ̀nà sàn èmi ò àtidáwá àtidáwá wíìkì ni o àtidáwá kàmpù ni o gbogbo ẹ̀ pátá àti jihadi wíìkì ẹ̀sìn ọ̀nà sàn báyìí gbogbo ẹ̀ ti ṣe ni. àdẹ̀má bá a ṣe ń ṣe àwọn elétò náà rí kí máa bá lẹ́bẹ̀ẹ́ ní rí IBC yẹn kódà wọ́n tún àwọn kankan máa ẹni tí ọba lu IBC tá a bá dé wàláhì ojú ẹni tí ò pé wù fọ́ lọ́ba búra. because a lọ sí IBC yẹn lọ́lájà wọn tí wọn yé a dìbò tara wa spiritually la lọ wa tókí máa ń fara ń bẹ̀ ní pé náà ni tókí máa ń fara ń bẹ̀ ní pé nssn ẹgbẹ́ ni wọ́n o ẹ̀jọ́ ọ̀nà sáà máa ń bì so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ muslim student ẹ̀ wá ń bí ẹ̀dì ara yín lábẹ́ àwọn ti táwọn máa jẹ́ lẹ́gbẹ́ ẹ̀dì ara yín máa mùsùlùmí yín ẹ̀sìn ọ̀nà sáà máa ń jù àwọn ìyẹn bẹ́ẹ̀ kí àwọn ìyẹn ẹgbẹ́ làwọn kó jọ ẹ má fọ́ àlùmọ̀ yìí ká ẹ̀sìn ọ̀nà sáà ẹ má fọ́ àlùmọ̀ yìí o ẹ jẹ́ kí gbogbo wa ká wà lórí ìlànà ẹyọ kan ṣoṣo ká máa sọ pé èmi ni kìnní kan èmi ni kìnní kan ẹgbẹ́ tiwa lélẹ́yìn ẹgbẹ́ tiwa lélẹ́yìn tó ti wà láàrin ara wa á máa ṣe tá ti sí láàrin ara wa mọ́ á máa yapa Allahu a'lam. ìjọba kò lọ sí ọ̀rọ̀ jẹ̀dá